أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له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 وأحسن الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́pọ̀ ọlọ́run bá atọ́rọ àlékún kí ọlọ́run bá àti rẹ̀ jẹ́ ìjẹta ọlọ́run bá fún àlẹ́lọ́rọ̀ mọ̀ṣánwàlì sallallahu alayhi wa sallam àti àwọn alẹ́ àtẹ́lẹ̀ sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà àtẹ́lẹ̀ sallallahu alayhi wa sallam àti gbogbo olùrí ojú ọ̀nà àtẹ́lẹ̀ sallallahu alayhi wa sallam tafsiru suratul kahf àlàyé nípa ìtumọ̀ suratul kahf ọ̀nà ni nǹkan tí a ń bá lọ a ti bá àlàyé sura náà bí a yà ẹlẹ́ẹ̀kẹrin ní ní àádọ́ta verse 46 orí ni a dúró lọ́sẹ̀ tó lọ بإذن الله تعالى ومشيئته أبدأ لولي لا تريايا إليه كتابيني أدوتا verse 47 إن شاء الله تعالى ليتي أبقى قراءة القرآن نعم آية ما أعوذ بالله من الشيطان الرجيم

يؤتي الله أجرا ọlọ́run bá tí ó sì mọ̀ ọ̀rọ̀ ní kárí ara wọn ọlọ́run bá tí ó mọ̀ ọ̀rọ̀ tó lílé tí wẹ́ sí pé yóò sì máa sàǹfààní gbogbo ẹni tẹ́lú sí bá ń pọ̀ tí ó máa jẹ́ wá sí tó tó gbogbo gbogbo ẹni tẹ́lú bá ó parí ọ̀rọ̀ ayé àti yíyẹpẹrẹ ayé àti ìmú ayé fúyẹ́ ìmáyé dínkí ọlọ́run bá nígbẹ́lá parí ọ̀rọ̀ náà sí orí ayẹ ilẹ̀kẹ̀ẹ́ nílé àádọ́ta verse 46 ilé ìtàjú ó sí ọ̀dẹ̀ tọ́lọ̀ lẹ́yìn ẹ̀ ọlọ́run bá nígbẹ́lá wá fi tẹ̀lé ọ̀rọ̀ alkiyama àmá síwájú ọ̀rọ̀ alkiyama àwọn ṣẹlẹ̀ kan bẹ tí ó ṣẹlẹ̀ síwájú alkiyama oná ń pè ní àhàwáyú yawmil kiyama àwọn ṣẹlẹ̀ ìwárìrì ọjọ́ gbẹ́dà alkiyama àwọn ṣẹlẹ̀ ìparí kéèkéé àwọn ṣẹlẹ̀ ńláńlá àwọn alámàrí tó tóbi tí ó ṣẹlẹ̀ síwájú kí ìgbẹ́ǹde tó ṣẹlẹ̀ olọ́lọ́wọ́n bá àdíkẹ́ láti wá tẹ̀lé ọ̀rọ̀ ayé yàrí ìkwà ọlọ́wọ́n bá bá Allah ó dá lọ́rọ̀ sọ pọ̀ jù dídá lọ́rọ̀ ọlọ́run báyìí àti gbígbé ọ̀rọ̀ kalẹ̀ ọlọ́run báyìí ó jẹ́ kí a mọ̀ yí pé ọ̀rọ̀ yí kọjá ọ̀rọ̀ tẹ́gà kan lè sọ Al-Qur'anul Karim ó jẹ́ kágbàgbọ́ yí pé eré báyìí kọjá làkáyọ̀ mẹ́lẹ́nìyàn wallahi alazim gbogbo ẹnikẹ́ni tó bá ronú sí al tó bá kọ́ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ sísọ pàápàá jùlọ ilé tó sáǹfàní jù albaláàrọ̀ tẹ́yẹ bá kọ́ nípa albaláàrọ̀ yóò mọ̀ ìkẹ́ Al-Qur'anul Karim ó kọjá làákàyọ̀ rẹ̀ dénìyàn kò sí bọ́mọ ènìyàn ṣe lè mú ní làákàyè tó kò sí bọ́mọ ènìyàn ṣe lè pé lórí kò rọrùn bẹ́ nítorí ọjọ́ jẹ́ pé nínú mọ̀jíza tó ga jù mọ̀jíza tó ga jù nínú àmì mọ̀jíza tó lọ́wọ́ àdíkílá sí pàdánì sallallahu alaihi wasallam ó ní al-Qur'an nítorí wípé àtọ́lọ́wọ́ bá lè gẹ́lẹ́ òbí ànábì sallallahu alaihi wasallam dìde ọlọ́wọ́ bá gbé dìde láàrin àwọn tí wọ́n lọ́rọ̀ sọ àwọn tí wọ́n já láhán àwọn tó ẹ́sí pé wọ́n mú nílà káyè tẹ́bá sọ̀rọ̀ fún yẹn jama'a wàláhí láàrí ìkẹtẹ́yàn fẹ́ ṣe yóò sì máa ṣe àbí ìkẹtẹ́yàn fẹ́ ṣe ń gbà ní èyò sí ní ṣe mọ́ látara ìlápọ̀ ọ̀rọ̀ tó bá sọ fún ìyàtọ̀ tó bá ti lápánù ní ayé àwọn lọ́rọ̀báwà ni wọ́n já láhán púpọ̀ wọ́n sì mọ̀rọ̀ sọ púpọ̀ jù bàtọ́lọ́wọ́ bà lè tẹ́lẹ́fì ànẹ́bì dìde láàrin wọn ọlọ́wọ́ bà lè gbà wá fún ní ọ̀rọ̀ alkùnránù kẹrí tí sí kẹlẹ́mùlọ tí sí ọ̀rọ̀ lọ́wọ́ bá ilé ìjọ ẹsí pé ọ gajú gbogbo ọ̀rọ̀ lọ tó yẹ́ sí pé gbogbo àwọn lágbáwá bá sì mọ̀rọ̀ sọ tó tó ní wọ́n pé tó yẹn wọ́n bẹ̀rẹ̀ sí máa yí alkùnránù كان الإنس والجن لو لو, لو اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا الله نيرا النبي ما صفوا به لو اجتمعت الإنس والجن الله bá ní tí àwọn ọmọ ènìyàn àtàwọn àjẹ̀mọ́ tó bá kóra jọ papọ̀ tí gbogbo àwọn méjèèjì parọ́pọ̀ ala ayatu bi mithli hadha al-Qur'an wípé àwọn fẹ́ mú irú ọ̀rọ̀ tọ́jú al-Qur'an yìí wá ilé ìbáyìí bàbá ńlá challenge ìpèrí níjà tó ní agbára gíga ọlọ́run bá ní àtẹ̀yìn àtàjẹ̀nú gbogbo ní pátápátá ẹbìmọ̀ sọ̀kan ẹwà dá gbogbo ọ̀rọ̀ yín jọ ẹni tó ma nẹ́tùdù ṣe ẹni kọ́ yọ̀ bẹ́ẹ̀ tí gbogbo jẹ bá sọ kọ́nà kọ́dà gbogbo tẹ nẹ́tùdù gbogbo àwọn kẹtẹ bá sọ tí ò bá dá ẹni tó bá lè ṣe ìṣá tó ń lè wọn ọ̀rọ̀ ẹjọ́ kó mú ẹwà gbé ìyẹ̀wò ẹjọ́ síra wọn kẹwàá padà mú ọ̀rọ̀ ẹyọ kan jáde ẹmú síra kan jáde ọlọ́run bá ní tẹ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ fẹ́ mú Al-Qur'an jáde láyà tún nàbí nífìlì ọlọ́run bá ní wallahi ọlọ́run ní ẹ̀rẹ́ mú jáde ẹ̀ẹ̀lẹ́ mú ọ̀rọ̀ jáde ẹ̀ẹ̀lẹ́ mú tíra jáde tí in tí gbogbo èèyàn lápapọ̀ àtàjẹ̀nà tó bá dá ìmọ̀ wọn jọ tí gbogbo wò lérí kó jọ papọ̀ ẹwà bí ní pé ẹnìkan tó àwọn èèyàn lọ́sọ ẹ̀yìn ọkà onílàlẹ́gbọ̀ Muhammad ṣe ìbílí bẹ́ẹ̀ pé ta bá dá gbogbo làákàyọ̀mẹ̀ jẹ́ ní ẹjọ́ àtàjẹ̀nà tó gbóyìn bá kó jọ papọ̀ tẹ́ bá jọ sọ̀rọ̀ kan kẹwa ní ọ̀rọ̀ tí a sọ wípé ẹ̀lẹ́mú rẹ̀ wáyé èèyàn kan nú yẹ́ bí ti yínà lọ́sọ ah,

àtòdà Nabi sallallahu alaihi wasallam pẹ̀lú ti wá náà nínú àwọn ìjọ tó jẹ́ kọwàá mọ́ ife al-Qur'an ó kọjá òyí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó sì kọjá ìmọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ní bí al-Qur'an yóò máa fún wa nírò nípa àwọn ìṣẹ̀lẹ̀ kan àtàwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ tó jẹ́ sí pé ìmẹ́ nìkẹ́kẹ́ ò débẹ̀ ìmẹ́ nìkẹ́kẹ́ ò lè gbé èkó iye nìkẹ́kẹ́ ò lè gbé alkùnránù ti fún wa ní ìròyìn nípa ẹ̀ tó ti perfect nǹkan yóò ti tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run bá lè fẹ́ fún wa ní ìròyìn nípa rẹ̀ tí ò àbí subhanallah ọjọ́ gbé dàlùkìyàmà ìmọ̀ nípa bí ogun nǹkan àwọn bí ọjọ́ gbé dàlùkìyàmà ó ṣe ṣẹlẹ̀ àtàwọn nǹkan tí ó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ẹ̀dàkùn sọ́mẹ̀dẹ́ ènìyàn kan nímọ̀ nípa ẹ̀ ilé ayé ìgan ìmọ̀ ilé ayé ìgan tó kọ̀rọ̀ kan ní ilé ayé sáwọn èèyàn kan tọ́mọ gbogbo ẹ̀ta nígbà míì téèyàn bá ń mọ̀ màkan tó bá ní àwọn màkan ó sì jẹ́ aláìmọ̀kan lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn alimta shay'an wa ghabat anka ashiya'u in kakaloma in tó pọ̀ in lo pamọ́ bo to ma àbẹ́yàn rí ayé èyàn kan tó ń jẹ́ gbogbo ìtàlọ́mà gbogbo mọ́lé ayé ìlọ́mà kò sẹ́ni náà kódà ibi tí ọ wà yẹn ìmọ̀ tó nímọ̀ pa rẹ̀ kìí ṣe gbogbo ìmọ̀ yẹn lọ́mọ̀ká àìmọye nǹkan ló sókù kò sí ọ lórí ìmọ̀ yẹn kódà àwọn tí wọ́n dé pík tí wọ́n dé góngórí nínú ìmọ̀ tí wọ́n wà lórí ẹ̀yẹn àwọn táàmà wẹ̀gẹ́ bí ẹni ìsájú ní tó pọ̀ pamọ́ fún wọn lórí ìmọ̀ náà wà lórí ní ọmọ gẹ́gẹ́ pé area of specialization yẹn nìyẹn ibi tó specialize sí nìyẹn kìí sí gbóhùn kálọ̀ lọ́sẹ́fẹ́ kámọ́ wa sọ wípé ààyè gbígbọ́ ẹ́ pé ó ti ẹ̀kọ́ rí ayé rẹ̀ ó pa rẹ̀ tí wọ́n náà bá fẹ́ ní bùkátà sí ẹ̀ ọ̀lọ́ fi ẹni tó kún pa rẹ̀ wá ní ẹni tó kẹ́kọ̀ọ́ pa rẹ̀ pé ọlá mi sí ìkàbáyì àbẹ́ẹ̀kọ́nà ní malé ayé ni ẹ̀ kò sẹ́nì kẹ́kẹ́ náà tó ní malé ayé tán ó yé báyìí sí kama wa sọ pé in tí ìṣẹ̀lẹ̀ ọjọ́ ògbẹ́jà sèyámà a ní tún wà ní ayé gan àmọ́tán kódà àmà 1% àmà ìdákẹ́ nínú ìdá ọgọ́rùn tí mẹ́rin ayé àmà káàmà sọ̀tọ́ tí ó ṣẹlẹ̀ ọjọ́ ìgbẹ̀rẹ̀ tìyàmà alkùnrán ọmọ wa nílùú ẹ̀ ilé ìjẹ́ káàmà ìpé ilé bá ìpọjọ́ ọ̀rọ̀ èèyàn wàláhì ọkọjá òun yọ mẹ́niyàn gbogbo ẹnikẹ́ tí bá sì máa ń ronú yọ mẹ́ pé àwọn ọ̀rọ̀ ìkọjá nǹkan tọ́mì ìyẹn lè fabricate àwọn ọ̀rọ̀ ìkọjá nǹkan tọ́mì ìyẹn lè ronú tí ó gbé kalẹ̀ yóò takọ̀rọ̀ àwọn kò sọ́gbẹ́ irọ́ rẹ̀ ní pẹ́jọ́ fi já irọ́ yẹn kò ní pẹ́jọ́ fi já ṣíra ní sí ọlọ́run bá lè kíra sọ wípé tẹ́bárò ipá nẹ́bí sallallahu alaihi wasallam òun lóhun alkùnránì fún rẹ̀ ni ọlọ́ni tú bí ashri ayati muftariyat àbí tí ó náà ni ọlọ́wọ́ bá ní ẹmú àyà mẹ́wàá wá tí ó jọ rúta Al-Qur'an kẹ́yìn ẹ̀kì ẹ̀ parọ́pọ́lọ́ lọ́sọ múftàrọ̀ yá lẹ́yìn náà parọ́pọ́lọ́ náà lórí mẹ́wàá péré nínú Suratul bá bá ní tẹ́bárò bá ọlọ́ọ̀bá ní fàtù bí suratin min mithli ọlọ́ọ̀ ní ẹ̀yin náà mú sura kan wá tó jọ wà Al-Qur'anul Karim ọlọ́ọ̀bá ní ẹ̀yẹ kò sẹ́ni tó rí tó bẹ̀ láti mọ́ nítorí ẹ̀mẹ́ ní ẹ̀mẹ́ máa wo lọ́kọ̀ àdàdà ìgbà míì sọ́nà ọmọ àdékẹ́lá fẹ́ lo alliteration nínú ah. ní alliteration tọ́lọ̀wọ̀n bá lékẹ́lá bá fẹ́ lò ní alìkọ̀án ọ̀nà tọ́lọ̀wọ̀n bá lékẹ́lá tí tọ́lọ̀wọ̀n bá lékẹ́lá máa ń gbà lo arbitration ó yàtọ̀ fún ọ̀nà tí gbogbo èèyàn ń gbà ló wáwátá ẹlọ́ sí research tí ara wọn lágbáwá àwọn náà wọ́n ní arbitration pàápàá jùlọ nínú mọ̀kátà ń pè ní ìmọ̀ àrú ìmọ̀ bí a ṣe mọ̀ ìmọ̀ nípa orin ìmọ̀ nípa ewu ilárúbáwá ṣe bá ní ṣe gbogbo àwọn huruful qafiya àwọn àwọn àràfí tí ọmọ parí ẹsẹ orin kọ̀ọ̀kẹ́ yóò mọ̀ bí àràfí kan náà lọ lọ́pẹ̀ ní arbitration tẹ́bọ́wárí tọ́lọ̀ ọba àdíkẹ́lábáwá lò gbogbo àwọn tọ́mọ̀ nípa orin pátápátá yẹnyẹn ẹni kan ẹni kí alùkùránì wò tẹ́wàá wo bí alìsíṣẹ́ alùkùránì ti rí sí alìsíṣẹ́ tó rí wàláhí ẹ̀rí kéèké ó yàtọ̀ sórí pátápátá ló jẹ́ sí wà tálùkùránì sọ̀kalẹ̀ àwọn lárúbáwá gan mọ́sí jẹ́ akọrin tó tó ti mọ̀ nípa orin kíkọ wọ́n mọ̀ pé eré ìgbà ìyàtọ̀ fórí kíkọ tó rẹ̀ lómi ọmọ rò fórí ni فالمغيرات سبحا الفشل متى كان يقال فأثرنا به نقعا فالوعين أتي تنوين نقعا فوثقنا به جمعا سبحان الله إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد سبحان الله والله العظيم أجلت فتا فتا سوري تبقى أو أوزان وري ألا وتفاعيل وري تسبق kò ju 15 lọ gẹ́gẹ́ bí al'imam afwash gẹ́gẹ́ bó ṣe fẹ́yọ kankan al'imam khalil ibn ahmed al-farahidi mẹ́rin láti lọ́dọ̀ tí wọn àmọ́ ma tí ó kan bẹ pè ní afwash ó fi kan ní mutadari olóní kó pé gbogbo àwọn bòṣòrò mẹ́rẹ̀ gbogbo 15 yìí tẹ́ bá ti sórí súrọ̀ ìwà láìbòjú tẹbára ohun sọ́sù ìgbàríyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́lọ̀ bá ní gáwọn náà parí nǹkankan náà láàrin lábẹ̀rẹ̀ súrọ̀ dé parí ẹ̀sùn mọ̀ níbẹ̀ nǹkankan náà ni ọmọ parí ẹ̀ àbí áyà kọ̀ọ̀kan ṣe bá ní ẹwọ súrọ̀ tó kéré náà kùn húwọ́ Allahu ahad Allahu samad lam yalid wa lam wa lam jáde lọ parí gbogbo ẹ̀kọ́ tó yíba ní sí inú ìbá yìí a oúnjúwé bí ọlọ́run bá lè gẹ́lẹ́sì mọ̀rọ̀ sọ tó tí ó appreciate kò sẹ́ni tí ó mọ yí ní mọ̀rọ̀ sọ ọlọ́run bá àyàfi ẹni tó bá rìn nípasẹ̀ nípasẹ̀ èdè ẹni tó bá lọ ṣe lórọ̀ ẹni tó bá ṣe linguistic

wọ́n máa ń rí báyìí tẹ̀gẹ̀ ẹ̀ ọ̀nà wọ́n rí báyìí tẹ̀ so wọ́n ni kìní edition máa ń pọ̀ kìní edition 2009 kìní ka edition kìní edition nítorí pé iṣẹ́ ọmọ ẹ̀gẹ́ ìrìnyẹ̀ ni tí ẹ bá pọ̀ nǹkan lónìí tẹ bá padà gbé lọ́dà wàlá ẹ padà gbé á ah, ìbá ti ó yẹ kí n pa ilé rẹ ó yẹ kí n fi lè jílẹ̀ ó yẹ bọ́mọ̀ ìgbé rẹ̀ bí iṣẹ́ ọmọ ẹ̀gẹ́ ìrìnyẹ̀ ṣe rí mi tẹ́lẹ̀ ọ̀bá rí tẹ́lẹ̀ ìbá rí yóò pé á ah, ó sì kù díẹ̀ káàtó ó jẹ kọ́tó ọ̀bá sì kù kìí ìsìdí tọ́rọ tó mọ́ jù ọlọ àmàl kùrán tẹ bá gbé látòkè lélẹ̀ kò sí ìgbà tó rí bẹ́ẹ̀ ṣe so lóbi jẹ́ pé àwọn ìwé mi American Standard Version King James Version ẹ́ bẹ́ẹ̀ tẹ́ mẹ́rin orí sí àwọn kódà ẹ̀rì gay version ẹ̀rì women version oríṣìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́rì so ẹ̀tọ́ ọmọ orí oríṣìí àwọn revision kìníkà ní revised revised standard kìníkà revised kí ẹ máa revised lọ́lọ́ aláì ah so ridiculous kí ẹ máa revised ọ̀rọ̀ lọ́wọ́ kẹ́ ẹmọ ẹ̀wọ̀ pé ọ̀rọ̀ yóò ná sábà kọ́ wà níbàí ẹ̀sẹ̀ revise ẹ̀ tó bá ti wá rí revise ẹ̀ tó náà wà láì wọ́n tó padà wá rí pé àhá ti ní ìṣẹ́ kò tó ti bá mú ìdìbọ́ lórí ìyà àwọn tó jẹ́ àgbàlagbà olùmọ́nà wọ́n tó jókò pé ọ̀ẹ̀ká ah, tó yọjú ìdánù ẹ̀ká tó yọjú tó lé gẹ́gẹ́ wọ́n kàn pààrọ̀ ẹ̀yìn kìí sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ní ìjàbùjàbù báyìí ala kulli hal níta bá débẹ̀ ní pé Ọlọ́run nínú àyà yìí àyà 47 yìí Ọlọ́run Ọba nígbẹ́lá sọ̀rọ̀ nípa al nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ nípa ọjọ́ tó sí pé àwọn òkè tẹ́ wò yẹn ọlọ́run bá lè fi lọ́kàkú subhanallah lára àwọn ìṣẹ̀lẹ̀ ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà ni ويوم نسير الجبال وترى الأرض بارزة ẹwà rí ilẹ̀ bá rí zàtàì ilẹ̀ wà kíyà lọ ilẹ̀ lẹ́rù lọ ẹ̀ ní rí òkè mẹ́ẹ̀sì ní kòtò ẹ dúró báyìí ẹ máa wo kìlómítà níwájú bàárí ìzàtà gbogbo ń tọ́wà lórí rẹ̀ pátápátá yóò lẹ́bù gbogbo àwọn òkè yẹ́yẹ́ gbogbo ọlọ́run bá lè pẹ̀lú lára àwọn ìṣẹ̀lẹ̀ tó ní agbára fún ọjọ́ gbìdàn nǹkan tó fà ní pé sẹ́rí ilẹ̀ tàwà lórí ẹ̀yìn ilé ayé tàwà lórí ẹ̀yìn ó ń gẹ́gẹ́ fún rẹ̀ ó parẹ́ ilẹ̀ tà sí wà lórí ẹ̀yìn láti òkè ni ní ẹ̀gàn ẹgẹ́ ọlọ́run ọba àlékẹ́ láti sọ nínú sọ́tún náà wẹ́lìdìbáẹ̀lá àwòtáàdà ọlọ́run ọba ní àwọn òkè ní ní àwòtáàdà a ṣe ní èèkàn láti fi gílẹ̀ mú tó gbé ń gbà tọ́lọ́wọ́ bá àríkẹ́lá já ilẹ̀ tọ́lọ́wọ́ bá àríkẹ́lá já lẹ́ta ilẹ̀ wọ́n wà stable ilẹ̀ òjúó ilẹ̀ mmi báyìí ilẹ̀ ayé mmi báyìí ó mmi lọ́sọ́tún ó mmi lọ́sọ́sí tó ẹ́ pé láà tẹ́sùlùsù lil istiqrar kò ṣe dúó lórí ẹ̀ nǹkan kan ò lè gbé bẹ́ẹ̀ nígbà tọ́lọ́wọ́ bá àdékẹ́lá wá dá bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́wọ́ bá àdékẹ́lá wá dá àwọn òkè láti fi stabilize láti fi mú ilẹ̀ dúó láti fi jẹ́ ìkà láti gbá ilẹ̀ mọ́ àtẹ̀mí ìdàbíkò kí lẹ́ mọ̀ mẹ́mẹ́ lẹ́sẹ̀ subhanallah nígbà tí ọlọ́wọ́ bá àdékẹ́lá bá fẹ́ parí rẹ̀ èkà tọ́lọ́wọ́ bá àdékẹ́lá fi mú ilẹ̀ ìkẹ́ ọlọ́wọ́ bá àdékẹ́lá ọlọ́run bá ní ìrẹ́ ànẹ́bì máa sọ fún wọn nípa ọjọ́ tó jẹ́ pé àwọn ọlọ́run bá àdíkẹ́lá á mú òkè kú eléyìí báyìí náà ọlọ́run bá àdíkẹ́lá tó sọ́mbò mí ọlọ́run bá ní wàtàrọ̀ jìbáàlà nínú àyà ọ ẹgbẹ́ tàṣàbùhà jàmídà oòrò ipò dúó ni ìwòrò kó dúó pa sójú kan ni wàhíyà tàmúrú marọ̀ sahab ọlọ́wọ́ bá ní àwọn òkè yìí sì ní wọ́n rìn wọ́n lọ sahab ẹgẹ́ bí sí máa rìn wọ́n mú ọjọ́ ẹ̀ ọjọ́ tí àwọn ìṣẹ̀lẹ̀ ìkẹyìn ayé ni àwọn ìṣẹ̀lẹ̀ alkiyama ni àwọn àwádù yẹmù alkiyama ni ẹ̀rí àwọn òkè báyìí ẹ̀rọ ojú oṣojú kan ni wàhíyà tàmúrú márùn sàhà àmọ́ òkè yóò dúó òkè yí ń lọ ọlọ́run bàlẹ́ kí lábẹ́ fún gánà tẹ̀kùwìrì ọlọ́ọ̀bá ní àti nígbà tí àwọn ọlọ́ọ̀bá lékẹ́lẹ́ bá kú òkè dànù níbòmí nínú suratul Qari'ah ọlọ́ọ̀bá lékẹ́lẹ́ sọ pé ọlọ́ọ̀bá ní wa takunu al-jibalu kal-ihni al-manfush ọlọ́ọ̀bá ní á kú òkè dànù òwúta kẹgbẹ̀dànù báyìí ẹwòkè bó ṣe tóbi tó ẹwòkè bó ṣe máa ń strọ́ngì tó bó ṣe máa ń lágbára tó ọlọ́wọ́ bá ìlẹ́jẹ́ lọ́pàá ṣe kíni yóò padà kú gbogbo ẹ̀dànù ọlọ́wọ́ bá ìlẹ́jẹ́ lọ́pàá kú dànù ọlọ́wọ́ bá ní wàtàrọ̀ arùpọ̀ bá ríza wà wá rí ilẹ̀ léèfẹ́ pé yóò tẹ́ ilé lọ́bàá ló jẹ́ sí pé al-imam Ata al-Khurasani rahimahullahu ta'ala wọ́n ní ìtumọ̀ wa tara al-arda bariza wọ́n ní ìtumọ̀ ní pé wọ́n ní ọ̀nà ni buruzu zuhuriha ìsàlẹ̀ ẹnu yóò padà wá bákanáà gbogbo àwọn òkú tó wà nù sàárè pátápátá gbogbo ọ jáde ẹ máa wá rí àwọn inú ilẹ̀ báyìí tí ó padà wá hàn nígbà tí èèyàn bá yí nǹkan padà báyìí tí èèyàn ta nǹkan lókìtì àwọn ìtumọ̀ wà dábọ̀ lárúgbọ́ bàrízà ní ṣe bá nìsí a sì ní àwọn fámísẹ́ni tí wọ́n wà ṣára al'arọ̀bà ríza ní pé gbogbo bí tó ga lórí ilẹ̀ pátápátá ọlọ́run bá nìkẹ́lọ́ lẹ́gbù ẹ̀ kò ní sí ní kẹta tí ó ga lórí ilẹ̀ mọ́ ilẹ̀ ó wà ní kíní o yóò wà ní lẹ́gbù kẹ́nà sẹ́rí ilẹ̀ bá ṣe ń wo yẹ nǹkan tọ́lọ́run bá lékẹ́lá bí tó fi tọ́lọ́run bá lékẹ́lá bí gbé ilẹ̀ dúó àwọn nǹkan tọ́pọ̀ ní o ilẹ̀ táàrin lórí ẹ̀yìn léyàsì léyà o làwọn ilẹ̀ dáàrin lórí ẹ̀ eléta wà lókè yìí àwọn ló dáa fún wa láti wà lókè láti lè máa gbórí ẹ̀ àwọn akẹ́kẹ́ ń bẹ ń sàlẹ̀ tó pé òun lọ́lọ́wọ́n bá àdékẹ́lá fi dí òkè mú nítorí ìjẹ́ ìjọba fẹ́ kọ́ ilé tọ́sìlẹ́gílé yẹn strong ẹgbẹ́ wọn ní kọ́ sórí topsoil wọn ní kọ́ sórí surface báyìí orí òkè lẹ́lẹ̀ báyìí wọ́n gbẹ́ ilẹ̀ yẹn lọ sí ibi tó strong ibi tó lọ́wọ́ bá lẹ́jẹ́lá tó fi àwọn ibi tó kí tó kí sí àwọn tó bá wà ní tó construction wọ́n sì jẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ àwọn tọba jẹ́ abánikọ́lé àbí àwọn tí ń da títì àbáwọn tí ṣe bá ní ìsìn ó ti mọ̀ nǹkan tí mo sọ ẹ̀. so kí dáyẹ́fà yóò tẹ̀ ní pé ọlọ́run ọba àlẹ́kọ́lá yóò padà wá gbogbo tó pamọ́ sínú ilẹ̀ yìí ọlọ́run bá nìkan padà wá kó jáde tó ẹ́sì pé gbogbo ẹwà di bá rídà yóò di nǹkan tí ó hàn tí ó expose wà hasarnáhù ọlọ́run bá ní àwọn àgbé gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn dìde ápò wọn jọ falamnu rọ́dìr ọlọ́run ní àwa ní sẹ́ẹ̀nì kẹ́kàkù nínú wọn láì ní gbẹ́dìde gbogbo àwọn ọmọ ènìyàn pátápátá lágbé wọn dìde wa hasharnahu tọba bẹ́ gbé wà dìde yìí báwo la ṣe dìde lọ́jọ́ gbídà kìyàmà Sa'id bin Jubayr rahimahullahu ta'ala ọmọ tí ó ibn Abbas ọgbẹ́ gbàwọ́ ọ̀rọ̀ kan látọ̀rọ̀ ibn abbas ibn abbas gbàwọ́ látọ̀rọ̀ anábi sallallahu alaihi wasallam anábi sallallahu alaihi wasallam sọ wípé innakum mahshurun hufatan uratan ghurla anábi ní tọ́wájọ́ bí dàrsíyàmà ẹ̀yọ́ mẹ́jẹ́ ènìyàn náà ọba lè fi ló gbé ìdìdè yóò sì kó ìjọ papọ̀ sójú kan ṣùfà lẹ́ni tí ọwọ́ bàtà ẹwọ́n mẹ́rin èèyàn ṣùfà lẹ́ni tí ọwọ́ bàtà ẹ̀rọ ní ẹni tó wà ní òhù rúrùlá lẹ́ni tí wọ́n dábẹ́ fún ẹ̀lẹ́kùn gbogbo àwọn nǹkan yìí sàmẹ́kò sí ṣẹlẹ̀ rí ṣe rò pé yẹ lè fabricate àwọn ìfẹ́ yìí ah, wallahi lazim kò kò láti fabricate wa àwọn èèyàn tí è gba ọlọ́run bá gbọ́ nígbàtọ́lọ́run bá lè gẹ́lá bá kó wa ní ìròyìn nípa àwọn nǹkan tí ojú wọ́n nítorí ẹgbà ẹ̀yà máa ń ṣáyẹ̀ láti pè wọ́n sí sẹ́ǹsì wọn padà pé kí nǹkan tó dàmú sẹ́ǹsì ìgbàtà wà nínú kò síbò míì tó gbáyè tó tóbi jù kùn ya wa lọ́dọ̀ wa kò síbò míì tọ́bátọ̀ fún ìyàwó ma tọ́wà ní pé ó sì lọ sí ìta ò tó gbáyè jù tọ́ wà ilọ̀ ibi tí wọ́n ni kó ti máa dá olùdí yàrá kẹsù tí wọ́n ni gan ó ní orí ilé kẹ tí ilé wa lọ jáǹkì rẹ rẹ tó wù ọ̀ tó tó ní ó pẹ̀ rẹ̀ tó wù sí tó ní ó pẹ̀ rẹ̀ yóò sọ pé àà ah, tí yìí pọ́ sí mùsà ìdíkẹ́ tó ń bẹ̀bẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò ní gbàgbọ́ ìgbàtọ́bá wá bí sáyé ní ọmọ yìí pé àdébí tó ń wà ní àsáyè tó fún ní tán bá tí díyàn sáyé èyàn níbìlì pẹ̀lú ayé mẹ́ ẹ̀ níbìlì báyé kẹ́mẹ́ tó báyé tó báyé bẹ́ẹ̀ náà alkiyama náà alkiyama gbáyé ó gbòrò jáyé lọ nítorí ẹ̀rọ jẹ́ sí pé síwájú alkiyama ayé kẹ́mẹ́ tẹ́kùn ní barzakh ومن ورائهم برزخ nínú sọ́tìl mọ̀mìnú ọlọ́wọ́ bá ní àyè kan bẹ̀rẹ̀ pẹ̀lú barzakh o náà ni àyè ibi tí ó dí gàgà alkiyama àtayé ọ̀run àtayé tó gà barzakh barzakh o náà ni alhajizu bayna shay'ayi nǹkan tó bá dí gàgà nǹkan méjì nítorí àfáà kẹ́kọ̀ọ́ síra kan wọ́n ni innama duwaru talata ìnàmà dúwárú tàláàtà ilé tí àwọn ọmọ èèyàn gbé kò jú mẹ́ta náà lọ mẹ́ta péré náà nílé ilé alákọ̀ọ́kọ́ náà wà ní gáàsì sàlàyé fún wa àti àtọ́lọ́wọ́ bá ní gáàsì kàkọ́ sí ẹ̀rùn náà ni àdúnìyà ilé alákọ̀ọ́kọ́ tá gbé ní ilé ẹlẹ́ẹ̀kejì òun wá pín sí méjì olófin pín mẹ́ta bá ti wà nílé ayé tọba àdíjọ́ gbẹ̀rẹ̀ ìyá náà darun na'im wa darun azab ilé ìkẹ́ àti ilé ìyà nọ́bíjẹ́ pé ìnẹ́mà jíwárú sàlẹ́àtà ilé tó mẹ́jẹ́ yóò gbé ojú mẹ́ta lọ àmọ́ méjì ilẹ̀ kọ̀kọ́ láǹfààní àti gbé mẹ́ta náà ní ń bẹ lọ́nà ọba àgbẹ́kẹ́lá pìpí àtọ́mẹ́jẹ́ ènìyàn ilé ayé yìí

torí pé ẹ̀ lè kọ́kọ́ lọ sí dárù na'im kẹ́ tó padà lọ sí dárù al-azab lẹ́lẹ́ impossibility ni àmọ́ tó pọ́síbù kọ́lọ̀ mẹ́jọ kọ́ pọ́síbù fáwà òun náà ni pé èyí ó gbélé ayé yìí tó bá tó dà sí yàmà yóò tún gbénú náà ló wà lọ gbé ẹlẹ́ẹ̀kẹta ẹgbẹ́ nínú kàkà yóò pé ah, ẹni yìí wá láǹfààní báyìí mẹ́ta lòún gbé ìwọ́n ni kẹta ó sì kó mẹ́jẹ̀ta papọ̀ ìgbà mí ló fẹ́ ṣe rí kọ́lọ̀ wọn bá ṣe nǹkan kọ́pọ̀ fún yẹn gbà mí èso orin wà láì tọ́lọ́wọ́ bá ti ẹ̀ká kọ́pọ̀ fún yẹn gbà mí kìí sóre ẹnu tí ó bá kéré tó sì sàǹfàní òun lóre ìgbàtí èyàn kan gbé mẹ́ta èyàn kan sì gbé méjì ẹni tó wá gbé méjì yẹn ó sì lọ́lá jẹ tó gbé mẹ́ta lọ ìnáma díwárò tàlátà a mọ́ síwájú méjèèjì mẹ́tẹ̀ẹ̀ta ìfìdíkẹ́ tó ń bẹ òun náà kìyàmẹ́rin a mọ́ náà kò ní bárúzà ibi ìbẹ̀yẹn tó yàtọ̀ fún ilé ayé ìṣẹ̀mí ibẹ̀ yìí tún yàtọ̀ àmọ́sẹ̀mí ibẹ̀ ìṣẹ̀mí alkiyama ti bẹ̀rẹ̀ láti bẹ̀ ó ti bẹ̀rẹ̀ láti inú sàárè àmọ́ta bá tó wá kú lẹ́yìn sàárè kan in tó tó wá kú lẹ́yìn sàárè tó wá ga mítà parí ẹ̀ sí náà ni ọlọ́wọ́ bá lé alẹ́bí sọ́tọ́lọ́sọ́n pé innakum mahshuruna ubada ọlọ́wọ́ ẹ̀rọ lẹ́ni tó wà ní òhù rúrùlá lẹ́ni tán dábẹ́ fún nínú nínú hadithu mi ẹgbà wá ti Aisha Aisha wọ́n lè pé anẹ́bì wọ́n nìsá àtàwọn obìnrin náà anẹ́bì ah, ah. níbẹ̀ ní àtàwọn obìnrin anẹ́bì ah, Aisha ní náà nìsáhì àti yíò àwọn awòdí ara wa àìṣà ní ìdí ìwá arẹ́bí ní à ọ̀rọ̀jọ́ ní kọjá pé ṣe ẹ̀kà rí pẹ́ nìkan wà oòrùn subhanallah mú kí ọ̀nà bá búra àwárẹ̀ kí á mọ̀ kọjá pé fọ́ọ̀mọ̀ pẹ́ nìkan wà lẹ́gbẹ̀rẹ̀ tó jẹ́ oòrùn ò nímọ̀ kódà ní ayé yìí ọlọ́mọdé kí ẹ̀rí dàmú tí dàmú bá káyàn wallahi ìdàmú báyàn ọwà léwẹ̀ ọmọ ẹ̀wẹ̀ lọ́wọ́ wà láì mọ́ fọ́lọ́bàbọ́ra òsìnímà kó wẹ̀rẹ̀ wẹ̀ òsìnímà kọ wà léwẹ̀ rárá ọlọ́mọdé gídà mú báyà tí ó gídà mú bá wa tẹ́lẹ̀ ìdàmú ọjọ́ bẹ̀rẹ̀ kìíyàmẹ̀ àìsà rò pé nǹkan tó rọrùn ni láìsà bí sọ bá lẹ́bi pé àrẹ́bí sátà àwọn obìnrin náà àgbàgbọ́ yìí nǹkan kan táyíṣà fi ní sátà àwọn obìnrin náà ẹgbẹ́ kí obìnrin ìgẹ́jọ́ wọn a máa ń ká yìí pé wàlọ́ọ̀lì owó obìnrin ó lágbára ju owó ọkùnrin lọ obìnrin sì ní ìpamọ́ wọn pàtàkì náà pàtàkì àmọ́gbà mí kí nǹkan méjì tán pàtàkì tẹ bá gbé wọn tẹ́gbẹ̀ ara wọn ẹ̀rì pé àà ah, ilé ah, ìgbà ìlọsáájú ilé ìní tẹ̀lé owó lọ́kùnrin àtóbìnrin wà àmẹ́tọkùnrin ó fúyẹ́ lẹ́gbẹ̀ẹ́ owó obìnrin òhó yẹ́ lọ́wọ́ jí nǹkan tó jí táwọn èèyàn fi ń polówó ọjà lónìí àúdù nílá òhó obìnrin ló jí nǹkan táwọn èèyàn fi ẹwọ́ bí tí ó pàtàkì ní kódà lọ́jọ́ gbẹ́dà sí yá mẹ́jẹ

wèrè ọkùnrin àti wèrè obìnrin ẹjọ́ méjì bọ́ra rẹ̀ ẹwẹ́ tọ́kọ fún lásọ ẹ màgbà tí wèrè ọkùnrin ní ti rìn sí méjì lásẹ̀ kí táwọn èèyàn yàtí àwọn èèyàn yàtí sí méjì káàkiri tí wèrè obìnrin bá rí 15 minutes bẹ́ẹ̀ wà láàrin ó dàsọ fún àwọn èèyàn ó ti dàsọ fún kíákíá ẹ̀dàkùn wèrè ọkùnrin tó ń rí òun kìí ṣe òun lòun wà ní ohun ní bẹ̀tìlákẹ́yọ mẹ́dé ènìyàn gẹ́mọ̀ yí pé owó obìnrin pàtàkì sí ọkùnrin lọ ẹ̀wà ní bí òun ọkùnrin tó wá rí lẹ́gbẹ̀ẹ́ tó bìnrin wàláhì ẹ̀wà

tí ó láti Ìlọrin orí máa lọ sábùjá ah, subhanallah wallahi alazim ilé ìgbà yìí nǹkan burúkú gbà ní kọ́nà bá kó sàánú wa wallahi alazim mú sọ fún àwọn wà ah, àwùjọ ìfisó bàjẹ́ débi pé àwọn obìnrin lójú tí wọ́n kí ànípa sọ́wọ́ àwọn aṣọ obìnrin wọ̀ lónìí àwọn aṣọ ẹgbẹ́ aṣọ zìnà tààrà ní pàtàkì àwọn àbí tẹ́lọ bá wọn rán ni tẹ́lọ ti ma wọ́n tí rán sọ àgbákò fún àwọn obìnrin lónìí débi ní pé subhanallah gbogbo àwọn nǹkan tọ́lọ wọn bá lẹ́kẹ́lá ní kan fi pamọ́ yóò sì máa hàn yóò sì máa hàn ṣùgbọ́n ọba lẹ́gẹ́lá kó sàánú wa ẹ̀ẹ̀ni rí ọkùnrin ẹ̀ẹ̀ni rí ọkùnrin láì jẹ́ kó fẹ́ wẹ̀dò kó wá wọ táìt kéèjì kó fẹ́ wẹ̀dò wọ jáde obìnrin wọ táìt abẹ́rin sí ọkùnrin tó wọ táìt kọwọ́ ṣòkòtò kẹfẹ́ wá wọ táìt tẹ́mà wo ṣéèkù sí ààyè pàmọ́ rẹ̀ sí yẹ́ sí rí àbẹ́yẹ̀ bá rọ́kùnrin bẹ́ wèrè wèrè lọ́kùnrin ó pàtàkì kí ẹ̀ tẹ́tẹ̀ sọ fáwọn fámílì ẹ̀ kan mú lọ sí wọ́n sẹ́mù tó lẹ́ nǹkan tó ti máa fúra wàláì láàrí ọ̀rọ̀ rẹ̀ bùkátà bẹ́ a máa gbogbo tọ́kùnrin ò ní wọ̀ yìí inú obìnrin ọmọ wọ̀ wàláì obìnrin ọmọ wọ̀ àwọn ẹ̀yà wọn wọ́n sì lòpá lájú wàláì láàrí àwọn ṣòkòtò tẹ́ ń bẹ tí wọ́n rán fún àwọn obìnrin lónìí ẹ jòkókẹ tó wọ̀ ní ìjọba ìjẹ́kọ́ ọlẹ̀ náà ẹ jòkó ní ó fún pàgán jíìsì nípa yóò wà fún yẹ́yẹ́ wọ́n máa ń jìnà kò mọ́lá bẹ́ wọ́n ni a'udhu billah wallahi alazim kìí sí ọ̀rọ̀ ẹ̀rí wallahi alazim ọ̀rọ̀ burúkú gbáà ni kò sí ojú tí rárá fún àwọn obìnrin maláwùjọ táwà ojú kìí kúò wallahi alazim ṣẹwárí ṣẹrá àwọn ọmọ èyí títí wọ́n wọ́n sí ẹni tó báwọn èèyàn pé wallahi abáwọn ìyá wa lórí òhò ni àyíká fúra ni àwọn ìyá wa pàápàá jùlọ

tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò rí lẹ̀ fáwọn ọmọ mùsùlùmí àmọ́ nígbà tó ń rí àwọn ọmọ tí wọ́n lẹ́sìn àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn ní ìyàtọ̀ fún ẹ̀sìn Islam tọ́lọ́wọ́ bá lẹ́kẹ́lẹ́ òní tẹ́wọ́gbà táwọn wá rí wọn tí wọ́n wá ń wọ aṣọ bó ṣe wù wọ́n tí wọ́n wò pé àti ló ṣubú jẹ̀wá freedom lílé iná ẹ́ ẹ́ láì kọ́sẹ́ àwọn ilé ìláyìí ní òmìnira léyìí kí ní ó mú wa táwọn náà bá ń síra alẹ̀ náà bá bẹ̀rẹ̀ sí máa kọ́ sí àwọn tí ò lẹ́sìn láwọn máa mùsùlùmí náà bá ń síra alẹ̀ subhanallah àwọn eléyìí sì ni wọn láyé wọn lákìyàmà tọ́lọ̀mà bó sàánà wájú tó ẹjẹ́ kí ẹjá fún tó lọ́wọ́ àwọn

tó bá dé ọmọdé alkiyama nǹkan tó ẹ́sí pé yóò padà kóyà jẹ́ ọ̀nà kọ́lọ̀bà kó sọ́wà kó ní ìyàjọ́ ìgbìnà kiyama kọ́lọ̀bà lè gẹ́lá kó dáhùn kó jẹ́ ká lójú jí kọ́lọ̀bà lè gẹ́lá kí ó sọ ẹ̀sìn wa ọmọ abẹ́ lò hijab tó fẹ́ bo ara òun ló sàgbákò lọ́dọ̀ àwọn òbí láwọn òbí wọ̀nyí ọmọ tó wá lò hijab lọ́sàgbákò lọ́dọ̀ wọn ṣe bá rọmọ tí ń síra alẹ̀ yẹn òun lọmọ dáadáa òun lọmọ dáadáa wàláhì láàfí ọmọ tí ń síra alẹ̀ tí ń ṣe kí ní ẹ̀ òun lọmọ dáadáa lọ́dọ̀ wọn wá kí ọmọ gẹ́ àmọ́mọ tí ń lo ìjá òun lọmọ tí ó dá òun lọmọ burúkú wọ́n mọ̀ pé fámílì ní sílẹ̀ lórí òbí ni ó sì máa ń pé sẹ́pẹ̀ wọ́n máa fàyà máa lára tó ń pé ń bo ara rẹ̀ ṣe bá ní sí ẹni kankan ní yóò sì ní lọ gbówó ní báńkì 50,000 ṣe o àmọ́lọ́dọ̀ àwọn mọ́kà mú 50,000 tó rẹ̀lú ilẹ̀ 4,000 jáde rẹ̀ olè olè expose 1,000 bá ẹlòmí òòrùn máa láìdá olè expose 1,000 bẹ̀ 50,000 àwọn tó bá tí ń di 50,000 àwọn máàkì kó pọ̀ nílẹ̀ lọ́rùn wọ́n pọ̀ ní flight line lọ bá tí ń di 50,000 lọ sókè pé àhẹ́wó ilé èso ó kẹ̀ mọ́ expose because in tó bá ti ní èyàn máa ń pèsàbò ẹni èyàn máa ń gbé pamọ́ ni ṣe rà ní sí ká máa sọ ó tó jù bẹ́ẹ̀ lọ bẹ́yàn bá ra fóònù ní ìsìn láwọn fóònù kan tó dáa tó dáa tó dáa ọwọ́ àkúnwọ́ àkún takiní kan fún ọ wọ́n lè pè yẹn ní pouch orísìsì ọkọ̀ náà lè pè ọba ní jákẹ́ẹ̀tì ohun tó bá pè náà ni ọba fi yóò kọ́bà rẹ̀ nítorí pé kíni nítorí pé láti dáàbò fún nǹkan ẹni ẹ̀dàkùn nígbà tó kọ́bà rẹ̀ yẹn sẹ́ obínú ẹni kò bínú ẹ̀ ṣe bá ní ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú nǹkan tó jẹ́ àjútà máa ń rí báyá lórí whatsapp kankan ní pé ọ wà mú switch kan eléyìí tó ní láìlọ́rùn lára àti switch tí ò ní láìlọ́rùn lára méjèèjì wọ́n wà fún àgbé àwọ̀rẹ́ ẹ̀kalẹ̀ ilé tí lárùn wà lára ẹ̀kẹ́lá fún jẹ́ tí ó kù sẹ̀gbé tí ò ní kù àmọ́ switch tí èsí ó pàbí òní èsí ó kún náà ó ní kọ́lẹ́rà gbogbo ẹlú mú tọ bá mú bẹ́ẹ̀ náà làwọn obìnrin àwọn obìnrin tẹ́ wò tán síra lẹ́yìn wàláhì náà sí wọ́n dà gẹ́gẹ́ bí public toilet tó ẹgbẹ́ tí pẹ̀sẹ̀ bá ti ń gbọ́n kálùkù tó bá ti fẹ́ sẹ̀yọ́ ó sì lọ sẹ̀yọ́ síbẹ̀ public toilet náà kọ́lẹ́rà àwọn obìnrin kọ́lẹ́rà lóbìnrin jí síra alẹ̀ wallahi lazim ẹ̀rẹ́ fún gbàtí obìnrin bá tó mìí bá sọ rẹ̀ jí public toilet ẹ̀ ma gẹ́gẹ́ mìí public toilet yìí ó dájú kó kàtà 30 naira 50 naira ó sì wọlé síbẹ̀ ọ́sẹ̀ yọ ó sì jáde báwo obìnrin sí náà lọ bá ti ní 500 naira àbí 2000 naira ó wọlé ó sì sẹ̀yọ ó sì jáde public toilet kọ́lọ̀n kó sànú wa kọ́lọ̀n kó sànú wa níbi àwọn ọmọ búrẹ́dì táwọn èèyàn kíkà kìí sí tẹ̀gbẹ́ búrẹ́dì ni wọ́n wọ́n sọ fún sí ẹ̀tùn ma rí òhò rẹ̀ ẹ̀ búrẹ́dì máa wọ́n sọ bẹ̀tẹ́ ma rí búrẹ́dì inú ẹ̀ lẹ́lọ́nà wà láìbáwọn yẹn ṣe rí lónìí ní búrẹ́dì ṣùkọ́lọ̀ ma kó sànú wa ṣùkọ́lọ̀ kọ́ má sọ wá jí kọ́ má sọ àwùjọ ìdí báṣubàṣu mọ́ wa lọ́wọ́ torí pé ní kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì táwọn òníra mú ṣe ṣe bá ní sí ẹ̀rẹ̀ ẹjú rẹ̀ ẹjú rẹ̀ ń gbà míì ojú gan òní ṣe rẹ̀ lẹ́ẹ̀mọ́ سيبا نيجي كنا ما كوسا نوا سو كنا ما كوا بنوا سبحانك الحمد وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك يا جو تلا Thank you.